أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هل الله وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ́ bá mi ọlọ́wọ́ bá mi kọmọ bá nábi látàwọn ará rí rẹ̀tàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lọ́wọ́ bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọta fàánù ẹ̀yọ àpòlá àti alkiyama ṣúra tí a ń pè lọ nínú Ramadan oná ni ṣúrọ́tù Maryam aya 88 láti gbéra pẹ̀lú ògùn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala mọ́tọ́lọ́ ń sọ fún wa nípa àwọn tí wọ́n sọ pọ́lọ́ ọba bímọ ọlọ́ọ̀ ni wa náà أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال حتى أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا الله سبحانه وتعالى nísàlàyé fún wa nípa àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn tí wọ́n mọ́ lọ́wọ́ bàbá tí ẹkọ́ mọ́ lọ́wọ́ bá ọ̀kọ́ọ̀lù tọ́kàbẹ̀rẹ̀ rahmanu walada wọ́n ń sọ lẹ́nu ọlọ́wọ́ bá àjọkẹ́ ayé bímọ ọlọ́wọ́ bá bímọ kàkà bí i tó ń ṣe àmì ìjà dájúdájú ìjẹ́ ẹ̀sọ̀ yẹn ìjẹ́ mú wáyé àà ìtòwò ni àríma alámà أنداء للرحمن تقاد السماوات يتفطرن منه بلو دي أسعود بسم في الصعيح سما في الصعيح نكبر كي يقول الله بما تنشق الأرض ويخر الجبال أحدا كلا سما اللعنة كيما وكريما بدانا بلو دي الله بما صوتي أبا مو فمن يرى بما أبي من يوبي tí ẹran bá bímọ ẹran ní òbí ló bá bímọ tí ọlọ́run bá bímọ ọlọ́run náà ní ètò bímọ lẹ́nu ọlọ́run á ti bèèrè oníhòsì bímọ oníhòsì bímọ ọlọ́run kọ́ fi nù ẹ̀rọ̀gbọ́n àti pàtàkì sẹ́mà fẹ́ fàyà nítorí ẹ̀ ọ̀tẹ́ ń ṣàkó àrùkó ọ̀tẹ́ kérò jìbáàlù àgbà kí láti máa fàyà kí àwọn òkè ti máa gbàdánù àndáwò lè wàlàdà ìpínlẹ̀ ọ̀rọ̀dí ọba mú ní ọmọ ẹ̀yẹ ń bá gírí rahman ayyẹ̀tàkìdà wọ́lẹ̀dà ọ̀tọ́ fọ́lọ̀ ọba kò tí ẹ̀bá mú fọ́lọ̀ ọba ọba àjọkẹ́ ayé kó bímọ ìkólùmọ̀ fi sẹmà wá sí wọ́n àdù ẹjẹ́ kó yẹ yẹ gbogbo tó wà ní sẹ́mà àwọn sẹ́mà sílẹ̀ ilá àti rahman wà bdà gbogbo wọ́n adá hom adá ó dẹ̀ kàǹkà wọn ní kíkà iye tí àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ọkùn lóhom àti yawma al-qiyamati farda gbogbo wọn pátá ọkùn lóhom gbogbo pátá àti wọ́n bọ̀ abọ́lọ́wọ́ bá yawma al-qiyamati farda lọ́kọ̀ọ́ الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم قَرْنٍ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِنْ أَحَدٍ هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا الذين آمنوا سيران سبحانه وبعضه توبا قلوبه بما توبا قلوبه في مجيك في متى الصالحات كل الشجاري يجعل لهم الرحمن ودع الله بوسي كتفوا فوا اي فتلو نيفه وتبشان وقلوفه فانما يسرنا وانما الله سبحانه وتعالى يسرنا بلسانك اولا رو قراننا وقول ما تي كويدي نبدا باتفوكي كوباتوكاني الله عايز يقولوا فوا مني وعلى حصوري وعوي للسانك لتبشر بالمتقين كوفا واتوان التقوى يرودون وهو الجنة وصيري وبرو ساري أثبت ودا على أن تعطيك برمضان لأنك أدك متقي ولواني أول لتبشر بالمتقين ولواني لتبشر به المتقين أول بقى لهم بقى بفاتي من رمضان ثم أدك تقوى ẹ̀fúnni rodùnú ọ̀tún ń zero bí i káwọn lùgbà lẹ́yìn náà tẹ́ ti kìlọ̀kìlọ̀ wà kùrán bàṣírà ní nàbíra kẹ́ ti kìlọ̀kìlọ̀ fáwọn ìjọ tí wọ́n yára ìgbàgbọ́ tí wọ́n gbẹ̀rù gbọ́n rí wọn tẹ̀lé ẹsẹ̀ tọ́lọ́wọ́n ba ọ̀kan ahàlákùnrin kọ́bílẹ̀ ọ̀nìyàn kúrò kárùn àyìnbáyà wọn tẹ́lẹ̀ àti kópa wọn bá tó yára ìgbọ̀rọ̀ nínú àwọn ìran ìran ìran síwájú yìí أن تحس منهم من أهلها أن تحس منهم من أهل سواء عنده غامن سواء بمين غامن أو تسمع لأم ركزة أبوهم قد قددوا قوات باري أنزل الله سبحانه وتعالى والله متعن نفسه والله ما النبي محمد صلى الله عليه وسلم من سيدنا أبي هريرة رضي الله عنه في إمام أحمد بن عمد الدواس قل إن النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن الله إن أحبب إن الله إذا أحب قوما أبدا دعا جبريل فقال يا جبريل إني أحب فلانا فأحب أحبه وجبريل إن يلون مثل بدا ولا ما ما مثله فإلى فقال فيحب جبريل جبرنا ومثله ثم ينادي في آل السماء وأعطته النوع السماء إن الله يحب فلانا الله بان مثل لبجاء الله بان مثل لبجاء فيحبه آل السماء جبريل أمرا سمنه مثل ويودى له

wọ́n fanáàdà wọ́n wá anáwùsì lórí lẹ́kẹ́ ọlọ́wọ́ bá kó zara gbádá ilé mayunáàdì fi alì fi alì sama ọmọ ìlànà ya gbọ́dọ̀ sọ́lánà fàbídò fàbídò ọlọ́wọ́ bá kó zara gbádá ilé makóríra rẹ̀ ọlọ́wọ́ bá makóríra wà lọ́wọ́ láàrín sọ fún wọn bàbá àmìtòwòyà wọ́n náà jẹ́kà náà alùsùn náà jẹma wọ́n mọ́ta nífẹ́ wa ọ̀rọ̀ Al-Qur'an Al-Karim ilé ìparí Suratu Maryam èyí tá kàtó sí déédéé ọlọ́mọsá kàlẹ́ ti fún ọlọ́ba ìtìjẹ́ sí ní six ní ẹgbẹ́ àforíjì wọn ọlọ́ba sáánù wọn ọlọ́ba gbé mẹ́lẹ̀ wọnú báyà gbéṣẹ́ ìkọ̀kà ọlọ́ba bá a ti bẹ̀rẹ̀ Maryam Suratu Maryam ìparí ẹ̀ sóra yẹn sọ fún wa àwọn ẹ̀kọ́ pọ̀ púpọ̀ àwọn sọ̀hábà wọn ha sórí mi ń ha wọn sórí àsórí mi nígbà tí ìnira pọ̀ pẹ̀lú àwọn sàábì gbèrò mọ́kà táwọn sàábì rí ìnira gbèrò mọ́kà wọn àlejò wa sọ̀rọ̀ pé kó mọ́kà ẹ máa lọ sí ìlú kan ní áfíríkà wọn pè ní abisinia ìlú náà là ń pè ní ethiopia lónìí ọba kan bẹ́ẹ̀ ọba nasara ni ofe òtọ́ ofe òtọ́ ẹ̀mẹ̀gbà gbàgbéra àwọn sàádọ́jọ́ gbéra ń jẹ́nà di ìdí sírì àwọn ọkùnrin 72 àwọn obìnrin 11 gbàgbéra kó mọ̀ká wọn fẹsẹ̀ rí tí ẹ bá àwọn sàbí ọ̀rẹ́ kẹ́ẹ̀mà gbẹ̀mà tẹ́lù nítorí ìsìláǹfà wọn fẹsẹ̀ rí láti gbòòrò Mẹ́kà báyìí wọn sì ṣe jára sí ọ̀dínà rárá láti gbòòrò Mẹ́kà gbogbo òkè pẹ̀lú àpáta rẹ̀ wọ́n gbéra wọn lọ sí Ethiopia àwọn ará mọ́ta inú gbogbo wọn ah, ti ha àwọn ilé ìdí sábà lọ́wọ́ mi wọ́n ara àwọn politicians wọn politicians gbà yẹn tó gbọ́ àwọn politicians gbà yẹn tó ní ẹnu ọ̀rọ̀ wọ́n pè ní amurgun ars òun náà pọ̀lọ̀ gba ìsìlámù àmọ́ngbà náà wọ́n gbógun ti ìsìlámù amurgun ars òun wọn ara lọ lórí bọ́ba nàjáṣí ọba ẹjọ́ nàjáṣí ọba christian nígbà tó dé ibẹ̀ wá ní àwọn ẹrú àwọn kan sá Mákà àwọn ẹrú àwọn kan sá Mákà àwọn sì gbọ́ pé ilẹ̀ wọn wọ́n wọ̀ àwọn fẹ́ pé ọjà padà fáwọn international law dẹ̀ ní pété tẹ́rú bá sáàbì kan ọba tó bá lọ́dọ̀ rẹ̀ yóò padà ní mọ́ wọ́n wà ọba ní wọ́n wà ládùúgbò báyìí báyìí báyìí nǹkan rí kó wọ́n wá bá kó wọn dín kó tó kó bẹ́ẹ̀ sẹ́dínà Ja'far radiyallahu anhu ọmọ àbí tọ́lì ọmọ ẹ̀yà sínú alì ọba ni òun wọ́n jẹ́ mùtàkálì tọba débẹ̀ ni máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ inú àwọn débẹ̀ ọkọ̀ àwọn débẹ̀ ọba inú àṣà àti wọn tí bá tá ẹgbẹ́ wọlé gbogbo wọn tẹríba wọn bá òfin ọlọ́ọ̀bá kó sáwọn sàbílẹ̀ sàrí tí ọba yẹn wọlé báyìí gbogbo wọn bá òfin àwọn sábìlì kìnnú wọn dúró àtọkùnrin àtobìnrin wọn dúró ṣètò ọdún wa gbé sí lọ́kàn sí ah ẹ̀yin wọ̀nyí ẹ̀ ní rẹ́sìpẹ́tì mi tẹ́lá ìjà ilé à wọ́n rò pé kí èèyàn máa dọ̀bálẹ̀ kí èèyàn máa tẹ̀ òun ní rẹ́sìpẹ́tì wọ́n dúró lọ́wọ́ wọ́n dúró àwọn sábìlì yẹn dúró kí ni ọwà tẹ̀lẹ̀ ọba yẹn náà pé òun wà lórí ìdúró ní mẹ́fẹ́ wọlé tó wà lórí ìdúró orí tí gbogbo yẹn lórí tẹ̀lẹ̀ gbogbo yẹn ti dá àwọn ti bí àti wọ́n rú kó ọwọ́ àwọn aṣọ àbí alẹ́bí sẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan ní àwọn mùsùlùmí bẹ̀ nìkan ní wọ́n sojú òtù ní ní ti wá bí ní ti bí pé ah, àwọn eléyìí ẹni tí wá bẹjọ ní sùn ẹ tí wá lu agírí kí ni amr bin as radiyallahu anhu nígbà náà kò sí gba islam gba islam kò tó kú wọ́n ni kódà ọwà nínú àwọn tọ́lọ́ lò ní sẹ́tí ìtàbí wá áfíríkà wà yìí ní amr bin as kí ni wàá ṣẹlẹ̀ tó bá bọ́ síwájú ló bá sọ fọ́ bá yẹn pé ànàjáṣí oníwọ̀ bá dáadáa kan ni wọ́n kan ni agbẹ̀kọ́ bọ́ ń dédé ní àwọn èèyàn mi ó ti kọ́kọ́ ó ti kúmọ̀ tó kọ́ dé jẹ́wọ́n tó yẹ lọ́bì gbogbo àwọn ìjòyè ń tẹ̀lé lílé gbogbo àwọn pastors gbogbo àwọn pastors pastor ó sọ pé bùlẹ́bù tí àwọn bàbá wa ti mọ́kàríkà fún yìí ó ti rẹ̀ ní wọn gbogbo wọn sọ fọ́ọ̀tì ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ ni àwọn ẹrú wa kan ní wọ́n sá ẹ̀rọ ni kọ́ wá kó wọn wá oníkàwá kọ́ ká bọ̀ wọ́n bọ́ dáadáa kó dìbò àdáwọn padà ọlọ́wọ́dá àwọn ìwọ̀n ní ẹ̀tẹ́ orí anúwádó gbogbo bá ti tẹ wọn ọ̀tẹ́ gbogbo bá ti kí ọwọ́ òkè ọ̀ nàìjíríà sí ṣètò ọ̀fẹ́ lòun náà ń jọ́nà bí wọ́n ti bó ṣe wọlé fún ọ̀tẹ́ inú eléyìí ti bí títọ́kẹ́lẹ́ lébò ti jẹ́ wà ní káì ẹgbẹ́ ní kòkòrò ìgbàlójọ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀tí wọ́n wálé sẹ́dínà jáfà bẹ́ẹ̀ àbí táàlì bá jáde síta bọ́nyá ah, ìwọ ọba dáadáa ilé ìdí ń pè wá ní olúkọ àwọn ẹrú àwọn ọmọfẹ́ ẹrú kan ní wọ́n mọ̀fọ́ bí wa rè ọlọ́run ọba mọ́tàjì kó bí wa rè tí ìbá máa sọ pé bíbí ire ni kò fẹ́ fowó rà ẹjẹ́ àwọn òbí dáadáa sáwọn ọmọ yín ní wọ́n rìn àwọn òbí lọ́la pé wọ́n rà náà tó wọ́n ra ìsìlámù lọ́wọ́ tí mi yóò máa dùn ó di wa òun mọ̀ pé àìsẹ̀rù ọmọ pé ìran dáadáa nìran wa àwa wíwọ ọba náà ti mà ìran àkànni wá rẹ pé ìgbésí ayé ẹranko là ń gbé àwọn ìgbó tí wọ́n pe àwọn lábá gbàǹdẹ̀ wide arabs ká mú kí kápáyàn kásẹbọ òṣàtà ní 360 lọ́wọ́ àánú kábà nìkan ó ń kálukú tí ní ìsànú ní rẹ̀ tí máa gbogbo àdúgbò kọ̀ọ̀kan ló lóòsà tí wọn ẹnìkan wá dìde láàrin wa àmàbíbí rẹ̀ àmà òbí ẹ̀ amàrà rẹ̀ amàwá rẹ̀ ọwọ́ tó wọ́n gbogbo sàdá ń bọ̀ ìkábà bọ̀ sàmá ká máa jọ́ ti fọ́lọ́ nǹkan ṣoṣo ó lè pa wá láti ẹ̀ ká máa sòrodo ká máa mutí má ká máa mutí jìnnà má nítorí náà Jáfàr bá sọ̀rọ̀ fún Nàjáṣí Amr bin As radiyallahu anhu ọwọ́ rí pé ọ̀rọ̀ Jáfàr wọ Nàjáṣí la ló bá lọ sọ́dọ̀ rẹ̀ pé ọmọ ọgbọ́dọ̀ bí ìsá ọmọ ọgbọ́dọ̀ bí ìsá ọmọ Mariam ó sọ pé Christian ọmọ ọgbọ́dọ̀ bí ìsá ọmọ Mariam wọ́n dá kí ẹ̀sùn pàdé bí ìsá mẹ́ni àásùn kankan pa rẹ̀ bí n tọ́lọ́ ọba mi sọ tọ́lọ́ ọba mi sọ náà ni àásùn pa rẹ̀ oríkè ọba ọba yín sọ ọba kà á sọ́ọ́tù Mariam bí fún ìdá sí ó bu ẹkùn ó bu gbogbo ní tẹ́lẹ̀bíjọ́ wa sọ fún wa àti tárakùnrin sọ fún wa tárakùnrin ní arákùnrin sọ fún yẹn kò sí ẹ̀tọ́ bẹ́ẹ̀ ju láì gbé kàkàlẹ̀ lọ ẹ máa lè gbé Ethiopia ẹ máa gbé Abyssinia ẹnìkan tó bẹ̀rẹ̀ láti lè yílẹ̀ ìwọ amúrùn art àwọn ẹ̀bù tó kó wà ẹ̀bá àkó góòdù wà mí nígbà lọ́wọ́ ní èmi torí góòdù fi àwọn ẹrú ọlọ́run bá yílẹ̀ Nàìjíríà bó ṣe lé amúrùbùn àásù ó di wa láti sọ fún wọn pé Islam nìkan ni ó ní kò sí ẹ̀dọ́ láàrin wa wọn tí ó ti ṣe mùsùlùmí wọn náà gba Islam lọ́sàn-án àgbà tí Nàìjíríà tó ṣaláìsí ọlọ́wọ́ àpọ̀ ànábì wa Madina lọ́gbọ́n ọlọ́run fi hàn pé Nàìjíríà ti ṣe ṣaláìsí ní Abyssinia ọdẹ kírun sọlátò gáàdì ókè òun jùnáìlà sílà òjòlá tẹ ní pé bí ẹ bá kún bí kan tẹ bá ń bí kan tẹ bá ń pẹ́ bá àwọn mùsùlùmí ò ní kírun sílà àbí wọ́n kírun sílà náà ẹ̀sẹ̀ ìpé yìí náà kírun sílà ìkẹ́ kírun sílà ó di wà nínú ìrìnsúlọ́tì Mariam ẹ̀jẹ̀ rí pé ìròyìn tó bá láàká ìmú tó bá sì sí ọmọ ènìyàn mú tó bá fẹ́kírà mú ní Kùránì fún wa ó di wà nípa lẹ́bẹ̀ ìdá ọlọ́mọdé àfọ̀rọ̀ ìwọ ọlọ́ọ̀bà ilé ìparí sọ́ọ̀tù Mariam ṣúra táàbọ̀ sí ní sọ́ọ̀tù tọ́à ṣúra ogun ní Kùránì ó ná makiya ṣúra sọ́ọ̀tù kalẹ́gbẹ̀ Makka àìsàn láyé fún ẹ pé àwọn ṣúra Makka nípa akídà nípa tawhid ni nípa usulu dín ni ọlọ́run bẹ̀rẹ̀ ṣúra náà pẹ̀lú àwọn òrùkọ jàhíyà قال بسم الله الرحمن الرحيم طه بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى اللهم بلا سورة هنا تلوم أروق إجائية بالطاها اللهم من طلب بعد يرد تلوها وعرف في àwọn fámìlì tó kọ àdẹ́bí Muhammad ní jẹ́bẹ̀ pítọ́ ọlọ́wà ni máa anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́wà ni wa Muhammad àṣọ Qur'an kalẹ̀ fẹ́ kó lè bá àṣírẹ́ ẹlẹ́sìn ìṣẹ́ ọlọ́run sẹ́lẹ̀m yóò di lóru yóò mọ̀ yẹn náfìlà ẹsẹ̀ rẹ̀ wù ú bí ipò ká mọ̀mọ́ oni gbọ́nà ti fún ẹsẹ̀ rẹ̀ dìé kí o ti pẹ̀lú ọlẹ́ afẹ́lá kúlọ̀ abdẹ́ṣẹ̀kúrá tí mi ní jẹ́ ẹrú tó mórí ni wọ́n má ń zẹ́rẹ̀ náà aláìkàlẹ̀ kùrán tẹ́ṣkọ̀ a sọ kùrán kalẹ̀ fẹ́ kó lè sórí búkú sórí bílú kùrán lọ́fà mọ̀tàwàgé èké tabarẹ́ ní kẹtì ń sàbọ́ọ̀lá káàkiri kásọ̀ rẹ̀ fàyà lẹ́yìn àbí tó pán wọn yà lórí ẹ̀dá rẹ̀ mú ló kéwù ti dá lórí rú kí tó èèyàn ní pé kéèyàn sórí ní àkílọ́fà àti kí ó kọ́ ni wọ́n pé kùránì kọ́ ni wọ́n pé ó kọ àjànú ni wọ́n pè ìwé làwọn tó jáde ní orí tí wọ́n pè wọ́n ní kí ẹnu kìríkà kìríkà àjànú àwọn kẹ́kìkà ni ọlọ́wọ́ bá ti gba àṣẹ ní ìjọ pé àwọn súnà ti ń gbalẹ̀ ní ìsìn wọ́n náà ti dá ọjọ́ súnà ìgbà kan wọ́n máa ní kílà kan agbé àti máa sọ sí àpò àyàbáyì wọ́n ń pè ní fọ́ọ̀dù orí owó ìmọ̀ràn yàáfin ó ní ó túbà yàáfin ìbá tí bí túbà yàáfin ó máa kópa àwọn àjọ̀lú kárìkàkà bílà yẹ́kàbá bílà alájì ẹlẹ́pẹ̀rẹ́ lójú orí ó máa kópa àjọ̀lú ni àwọn àjọ̀lú máa kù àwọn àjọ̀lú dẹ̀ bí òyì fún wa ní sọ́tò dín pé wà ná minna salihun àbí wa minna duna dhalika kunna tara'ika وعنا منا سؤاله إيا رب بلان يا ما ومنا دون ذلك أما مي كتاع ما كتاعت البلان يا ما بياك الجنو كتاعك لو لقي سؤاله ديورو tó bá ń pè é tó jí lójú orí lọ́sàn-án gan tó adé tó kàn kò orí ẹ̀bá dàrú bá ní ókè orí ẹ̀dà rù kéwò ìdàrẹ̀ lórí kùránù dàrẹ̀ lórí ọlọ́ni máa anzalna alayka al-Qur'ana ìtẹ́ṣkọ̀ọ́ àṣọ kùrán kalẹ̀ fún ẹkùn ìbá sórí ibú ọlọ́bí wà bí mẹ́rin mẹ́rin kùrán máa wà ṣìfà wà ráhmà lẹ́l mọ́mìnì à ń sọ kalẹ̀ ní kùrán máa wà ṣìfà ìjọ jẹ́ pé wòsàn wà ráhmà àti ìkẹ́ fáwọn tó ń gbàgbọ́ ó di wa àwọn ẹ̀rọ lọ́wọ́ bá ń ka kùrán ọ̀fẹ́ bin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń ka Quran oṣù ẹ̀sìn rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan tó bá bẹ̀rẹ̀ sí ka Quran yẹn lọ sọ́tò bọ́kọ́rọ̀ ní ka jọ́nà ẹ̀sìn yóò fẹ́ já ẹ̀sìn yóò máa gbà yóò fẹ́ já tó bá ti dákẹ́ ẹ̀sìn yóò ti fara balẹ̀ tí wọ́n ń ṣe léèmà ọwọ́ á ní ká ẹ̀ ọ̀yẹ̀ kó o gbọ́mọ̀ ikú tó o tẹ̀mọ̀ ìsìn tó bá ní ẹ̀sìn yóò lè já tó bá já ó máa tẹ ọmọ mẹ́lẹ̀ nígbà tó dìbò ilẹ̀ kọ́ lè gbé ọmọ ló bá rí ń ta àṣìṣẹ́ máa wọ́n yóò máa tí ní pa sí máa sámà inú mọ́lẹ̀ ọ̀dọ̀ ní oúnjẹ tí ó fi ìdímá nígbà tó jọ́kejì àwọn sàábẹ́ àti ìṣẹ́lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ dáadáa ó ti jọ́kejì wa ni yá rọ̀ sọ̀rọ̀ mọ́ rí màlálẹ́ àná mọ́ máa ń ka Qur'an mọ́ tí ọmọ mi àyà tẹ́bẹ̀ kan ka Qur'an ẹ̀sìn mi ọbẹ̀ já àwọn fẹ́ gbé ọ̀dẹ́ rẹ̀ ọmọ ní àwọn màláíkà ló ń gbádùn kìlá rẹ̀ ìkẹ́ ọlọ́run wa lọ́fẹ́ sọ̀kalẹ̀ wa bọ̀ àti nínú tẹ́bà ti pé kùrán ìkẹ́ ọlọ́run ọba máa ń sọ̀kalẹ̀ bẹ̀rẹ̀ ó bí wa ìkẹ́ ọlọ́run ọba ẹ̀yìn lè máa kékeré àánú lè pẹ̀lú ògùn ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run máa sọ̀kalẹ̀ lè gbó àwọn ẹjọ́ tó orí máa mọ́jì kó máa dóko lásán music tá a gbọ́ ẹ̀ ti tó àwọn ẹ̀rẹ́gbẹ̀ tá a gbọ́ ẹ̀ ti tó ẹ̀jẹ̀ ká máa gbọ́ kùrán lè wa káwọn máa káwọn máa kọ́ kùrán níléwà ọlọ́wọ́ bá ní máa ń zẹ́rì náà àríkàlẹ̀ kòrán tẹ́ṣkọ̀ mọ́tàpadà wá di àrípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń pẹ́ wọ́n orí wọ́n dàrú yìí kòrán nìkan ni wọ́n ń àwọn àjẹ̀nú ni wọ́n ń báyìí fún àwọn náà burú èèyàn rí láàrin wọn bá pé burú ló tí ń sùn lọ́wọ́ روني إلا تذكرة لمن يخشى قرآن جاريو واحد من جنبك بقى الله قرآن جاريو واحد من جنبك بقى الله تنزيلا ممن خلق الأرض والسماوات العلى أسا قرآن قال لا تبدأ يقول له دائلة إذا دعوة ما تقعد له الرحمن على العرش استوى الرحمن عباد قريب تقوى نوري على العرش شريك aláwàṣẹ ọlọ́run ọba ẹ̀dẹ́ ọlọ́run tó tóbi jù ní anabi muhammad sallallahu alaihi wa sallam ó fi wà nù hadith báyìí pé ilẹ̀ ilẹ̀ taari ìgbésẹ̀ tó dáàrí pè rẹ̀ yìí ilẹ̀ taari tó bá gbé tó bá sọ fi tó máa lára kọ bí àìpé aṣọ òka sórí fèrèdè inú ilẹ̀ ọ̀dẹ́rin tó bá gbé tó máa lára kọ ta aṣọ sí rí tó máa lẹ́ kìdì bí àtọ́ aṣọ òka òka ọ̀rẹ́ inú ilẹ̀ ọ̀dẹ́rin bẹ́ẹ̀ ni tó máa mẹ́lẹ́fà tẹba gbé sórí sọ́mà keje bí àpẹ àtò kan sórí ilẹ̀ ọ̀dọ̀ ni tẹba gbé sọ́mà keje lẹ́yìn sọ́mà keje àwọn àrí odò ńlá àrí alkùnsí alkùnsí wá sí alkùnsí wá sí alkùnsí yìí ó gbé sọ́mà wá tó àrùn tẹba mú tẹba gbé méjèèjì yẹn bí àpẹ àtò kan orí ọ̀dọ̀ ni alkùnsí yẹn lẹ́yìn náà ló wá kan

ọlọ́run sí sọ́mọ̀ kò sílẹ̀ ara ọ wà lórí ara ṣe ọlọ́run gan sọ pé òun wà lórí kí ni ara ṣe o àmọ́rú bóòlù alára ṣe ẹ̀dọ̀ orí arákùnrin kan wọlé bàbá ìmáàmù wa ìmáàmù wa ní áfíríkà nígbà yìí ìmáàmù Darul Hijra ìmáàmù Máàlìkì ọba ní òun fẹ́ kó túmọ̀ àyà ìfún dáadáa arrahmanu alala arsi stawa ṣe ìmáàmù Máàlìkì ó ní arrahman ma'lum gbogbo ara mọ̀ ń jẹ́ ọlọ́wọ́ bá àjọ pé ayé níjọ́dọ̀ ẹ̀ wọ̀lá arṣì máa lóòrù gbogbo àwọn ọlámọ̀ pé tí ń jẹ́ lára ṣe láti tẹ́ ọlá ọlọ́ọ̀bá wọ̀lá ìsìnwá máa lóòrù kí ẹ bú wà lórí kan kí ẹ balance lórí kan àmọ̀ fúnjẹ rí wọ̀lá kẹfì ẹ̀fún majhul àmọ́ bó lọ́lọ́ ti balance lórí àlára ṣe ah, àmọ́ yẹn

lóṣù na nìyẹn láwọn máa fi sẹmà wá tí o máa fi là ọlọ́wọ́ bá tá a wí olówà lónìí gbogbo tó wà ní sẹmà àti tó wà lórí ilẹ̀ ọmọ abẹ́yìn náà hùmà ní tó wà láàrin sẹmà sí kejì tó wà láàrin ilẹ̀ sí ọlọ́wọ́ bá lọ́mà máa tó wà ní olè ọmọ abẹ́yìn náà ọmọ tó wà láàrin wọn ọlọ́run lọ́mà ọmọ àtàkọ̀ sára ní tó wà lábẹ́yìn lẹ́yìn lẹ́yìn ọlọ́run lọ́mà wà ní tẹ́jọ àgbẹ̀lẹ̀kọ́ ẹ̀bá wa sọ̀rọ̀ yìí sókè fa iná ó yà alámùsírà wà àfà ọlọ́run bá mọ̀ntẹ́ bí jẹ́jẹ́ ó ọlọ́run bá bẹ́rẹ̀ kò sẹ́lò ní ìtẹ́ kàmájọ́sì fún àgọ́dì kan ṣe ìjọsìn ọ̀tọ́ fẹ́lò ní ìtẹ́wà àgbò ìtẹ́fẹ́lò ní àgbò ọ̀gbàrátẹ́lò ní ìlàáhù àfọlọ́run bá láòlà àtùmá olùhùsùnà onáàlú àwọn orúkọ tó dáa jùlọ àwọn orúkọ dáadáa tó rọrọ jùlọ àtùmá olùhùsùnà àwọn orúkọ ọlọ́run bá ó di wà eléyìí ni ọ̀rọ̀ tí ń sọ fún àǹpa Kùránì Kùránì yẹn ẹjá kò máa yá ní islam oṣù quran láwà yìí ẹjá máa kí quran ẹjá máa ń pa quran ká má sí náà tó máa fi quran kọrin ká má sí náà tó máa fi quran ro sàwádà táàmì ẹkẹ fàájì ọlọ́bẹ̀ yọ ẹkẹ náà ṣe ní ẹlẹ́rìí ẹmẹ́ bá ń ṣe ọlọ́ni afẹ́bí ààlára àbí ti tààjàbóòlù àbí òṣèdèhàkóòn ọlátẹ̀bùkóòn wọ́n á ń tún sàmìdò sọ́rọ̀ mi ní wọ́n pa ilẹ́rìí ní ṣe ilé mà وتضحكون لوانين ولا تبكون لمنسكون وأنتم أمر من منك أو دعنا من قوي أي الله أبا سبحانه وتعالى أبا من ان يقوى تصوى لأمة يدي قرآن الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والله يلون طواليك القرآن لكم يوالوبهم يوالوبهم ọdọ̀ ọdìkọ̀kan wa ẹjẹ́ àti ìrẹ̀jú àti ọmọkọ̀ àǹkí àti àwọn sisters wa tí wọ́n ti wọ̀lú mẹ́lẹ́ ọmọ àtìlà mọ̀mílẹ́ ìlú òní tí wọ́n pé gbọ́n ti kúrán dáadáa àti wọ́n kó orí náà ẹ máa ka kúrán náà ẹ máa ka kúrán náà ní ilé ọdí wa ọlọ́wọ́ bá mọ́sá àti nírọ̀rùn kẹ́lẹ́kọ̀ kan ti wá náà lọ ọmọ wa ká mọ́ ka kúrán kálíbà wà nú àwọn tó dé ẹ̀yà tàbí kíámà ọlọ́wọ́ kó sí àánú ẹnìkọ̀kan wa

olùwà Jaiz Bank náà ní báǹkì wa Jaiz Bank ọmọ ogun kọtàbí ìkìlámì ló kọ account account number wa 0 six nine eight two one ọlọ́kọ̀ sọ̀wálẹ̀ sẹ̀rẹ̀ kárí pàǹtẹ̀ ìrànlọ́wọ́ kí ìtúnlẹ̀ ìlú àlọ́ nínú àwọn tó wọ́n fún alówó òun náà ni ọmọ ìyá wa Hamza Ibi hamza ib ó fún wa ní five thousand naira ọlọ́nkọ́ wa a ẹlẹ́sẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ sí ìṣèlú ilẹ̀ táwa náà ń dá kálukú à ń dá ọlọ́mọdé àkàlẹ́sì fún ọlọ́ọ̀ma ó ń kálukú wa náà rí kó ń dá fún ìṣèlú ilẹ̀ ó dé wa ọlọ́wọ́ kan fún wa ẹ̀ ń bá ní bèrè lébi tó wa dá ìṣẹ́ àná. Wàhálà ìsàlámù. Oníbèrè àkọ́kọ́ pé lóòótọ́ ni pé tẹ́ ẹ bá sùn ìgbà tí ẹ̀wọ́n tó jí náà ni àṣùbà rẹ̀ tó tó ìbá jẹ́ aago méje ìbá jẹ́ aago mẹ́jọ nígbò bá tó jí náà láti pa àṣùbà tẹ̀. ṣé ẹ bá dáadáa ọkọ ẹ̀kọ́ máa pẹ́ lọ́wọ́ sọnù kan pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta dájúdájú ọlọ́run sí ìlú àwọn ìlú àwọn ìlú àwọn pẹ̀lú àkókò rẹ̀ lọ́fàá nínú àwọn mọ́jẹ̀mú oòrùn ni àlùwọ́pùtù táàkùn bá tó àgbẹ̀rọ̀ kírun táàkùn bá kọjá lọ tí ẹ bá kírun gbèsè kọjá àlùyẹsẹ ìrẹsẹ gbèsè ni tó ẹ ò ìrìnàgbọ́rọ̀ fi wọn wọ́n láre rárá bínú ọlọ́run bá kó máa bá wọn tí wọ́n kẹ́wọn kan àyẹ̀rẹ́ náà àǹsọ̀rọ̀ àwọn tó kó máa rárú láre ní kí bá ti pẹ̀rẹ̀ mùsùlùmí dáadáa ìmá kí bá ti pẹ̀rẹ̀ gbogbo tí wọ́n náà fà kàfẹ́ pé àgbẹ̀bí gan kọjá bẹ́ẹ̀ ní ẹ̀ bá sùn lọ tí wọ́n pé lápòjú ìwọ́wà bá sùn fẹ́ òun ó ṣe jáàjì fún wa wọ́n fẹ́ yìí fi àwọn nǹkan ọ̀gbọ́n rẹ̀ bí ìṣúlọ́nù wọn ò jí àjọsílẹ̀ mọ́ àjọbí ni iná ábẹ̀rẹ̀ wáàdù wáàdù ṣẹ̀tọ́n afúnifẹ́ jáwọ́ ayé afúnifẹ́ ní ṣẹ̀tọ́n òṣìṣẹ́ ọlọ́sọ̀ kẹrẹ̀ ní káká àwọn múlù kó ń bẹ̀ wọ́n jẹ́ pọ́síwájú wọ́n jẹ́ wá ló fẹ́ pé ọma máa jẹ sàárì wá bí agun méjì òru agun mẹ́ta òru kí lè rẹ̀ a tó máa jẹ sàárì tó à ń parí sàárì báyìí à ń lọ mọ́síláṣí ọ̀rọ̀ ó di wa ọlọ́mọdé àtọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà ọlọ́ọ̀mọdé àtàánú ọlọ́ọ̀bà ká máa a tó bá máa fi olú ẹ̀ṣọ́ tó gbégbé orun máa jẹ́ láàmù òkè máa ṣùgbọ́n lásìkò rẹ̀ òkè zúrò làwẹ̀ náà àwẹ̀ náà ló ń pọ́n bá àwẹ̀ nígbà àwẹ̀ nígbà abúrúgbà mi ẹ má jẹ́ ká fi àsìkò fún ṣeré tẹ bá rántí sóra tààkì pé nùsọ́nù Mariam ọ̀nà kálùfù mi bá di mọ̀ kálùfù àwọn kan bẹ̀rẹ̀ gbẹ̀yìn ayé àjọ òṣùwàláàtà wọ́n máa rọ́ọ̀nù láàrin tábà òṣìṣẹ́ àwọn àti

kí náà kó wá gbogbo kó wá yọ bí omi kó wá tẹ etí ẹ̀rẹ́ kó wá rọ ògbésè létí kó bí ẹ̀dí pa ìyàtọ̀ jẹ́ ó kéré sí àti ìbẹ̀rẹ̀ kẹmẹrà ìkẹrù lásìkò ọlọ́mọdé àti àlùbọ̀ kẹrù lásìkò òṣèlú fún alẹ́ sí ọ̀rọ̀ ọba náà. àfáà ni irú ẹni tí ó dáhùn bá òṣòro náà ló béèrè ìbéèrè eh, tó sọ ti tèyí tààtà sọ láàrin tó ń jẹ́ bá bá sùjúdì kíní kejì ní ìsàlẹ̀

tí mẹ́mbà ṣe sẹ́mi Allahu liman hamida àkọ́ tó wọlé jẹ tí bá bá imam lórí ìrùkú ọbáraka yìí àmọ́jọ́ wa bá imam lórí ìrùkú ọbáraka yìí ọba àwọn jẹ̀mọ́ ojúlẹ́lá jẹ̀mọ́ àmọ́ ọbáraka yìí ẹni tí wọ́n nìkan wọ́n kí rúbáì wọ́n kí wọ́n ti gẹ́rẹ́ adúmbìrì wa ní ìsìnraka tí a gbọ́ fi kéré òwe dákùtù rọ́ọ̀bà tó mú jáà fàrí abẹ́jẹ́ kí àwọn alìmájẹ̀lú tí wọ́n jẹ́ ìdúgbà kì í kó kó bá wa ọlọ́mọdé àfàrí wa náà. ẹlẹ́kùn ní ẹlẹ́kùnrin iṣẹ́ ẹgbó iṣẹ́ rí tó lágbé láti sọ pé ẹni tí èsì mùsùlùmí ó ṣe tí ó wà mú ẹ̀ńtáìtì sí àjẹ́nà. ẹni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ti yí wa inú ṣètò ààrẹ mùránì koran orí kẹta ìwọ́n náà ti wò wọ́n ti tún sí ìbò wọ́n ti kú sí yorùbá tó sáúsá koran orí kẹta àyà 85 ọmọ yẹ tábì gẹ́rọ ìsìlámì dínàn fẹ̀lẹ́ni yóò gbára nínú owó fìlà àkùrọ̀ sí nínú ọkọ̀ ẹni bá wà nǹkan mí lọ́sìn àfàfún islam dínà lọ́wọ́ nákìrà yẹ́sìn mí fún islam láíláí never lọ́wọ́ ló bẹ̀rẹ̀ never it will never be accepted of him ànígbà lọ́wọ́ rẹ̀ owó fi rà á fèrọ̀ tí ní ẹ̀rọ kan ṣeré ìdọ́lẹ̀ kìámà ọwọ́ àwọn ọmọ tó pòfò ọlọ́mọdé àpòfò láta kìámà ẹni tí bá ti mùsùlùmí tó bá iṣẹ́ rẹ̀ ọlọ́wọ́ tẹ̀sẹ̀ rẹ̀ fún láyé ni bí ẹni káwọn kọ́mọkọ́lá láàfíà bí kó lówó nǹkan àmọ́ gbọ́n kúrò àìsí mùsùlùmí ọmọ ìyẹ̀pẹ́ àgbègbè ìsìlámì dínà ẹni lọ́rí wọ́n nǹkan mí lẹ́sẹ̀ ẹ̀dà fún islam fàlán yóò gbára mí láíláí ànígbàlọ́rọ̀ ó wà fìlà áàkùrọ̀ tí nínú ọkọ̀ ṣeré lálùkìyàmà ó wà náà tó kò fún ọlọ́mọdé àkùfà ayé kàlùkìyàmà náà onílẹ̀ ní ẹlọ́kùn ìlékiri tá a máa ṣe lásìkò sínú tí ká tó sínú ni èyí ó sọ ni àbílẹ̀ ìgbà tí yàrá sínú tẹ́lẹ̀ yẹn sọ. lásìkò sínú ìlékiri tá a máa ṣe ìrántí ọlọ́run tá a máa ṣe lọ́yìn sínú tání jẹ́bìlì ọba jẹ́rẹ́ bínú tán àgbàmù mi tání torí tó gbẹ́rẹ́ ti zahaba gbámò òǹgbẹ́ ti lọ láì tí ìsinmi òǹgbẹ́ òtí lọ òdì ọba gbà mọ́ díẹ̀ náà nípa ti sínú díẹ̀ náà ó ti ni ẹ̀rákò ni gẹ́gbà ti mọ̀ pé kéèyàn sí tàráwẹ̀ ní jọ́mì orí rẹ̀ pọ̀ obìnrin tó wá ní pé bóyá iṣẹ́ gbé ọkọ rẹ̀ lọ sí ìkà tó yẹ pé ibi tó wà ní mọ́síláṣí náà kò sáyè fún obìnrin láti kírun bẹ̀ bí sírú obìnrin bẹ́ẹ̀ lè kí tàràwẹ̀ nílé ọkọ rẹ̀ yàtọ̀ fún mọ́síláṣí. bẹ́ẹ̀ni obìnrin lè kí tàràwẹ̀ nílé ọkọ rẹ̀ wọ́n mú lọ́wọ́ máa fi ó lè kí ó ti déédéé òjò dandan kọ́ni kóbìnrin lọ sí máa fi lọ sí kírun tó bá lọ máa fi lọ sí tàràwẹ̀ pẹ̀lú àwọn ọkọ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ọ̀dà àmọ́dájú ọkọ rẹ̀ bá sí lẹ́gbẹ̀ẹ́ kódà kínú ló fi dáa jùlọ wallahu ta'ala ààrẹ hmm. ilé àsìkò wà tó pé ẹ̀kọ́ tí ó tó lè jẹ́ pé gbogbo àwọn kíkẹ́ ní káwáńtà hmm. kọ́lọ̀ máa dábò ẹ̀bù wà ọlọ́ọ̀mà hmm. náà. wọ́n ní ẹ̀rọ kò kí ni ìdájọ́ ẹni tó jẹ sàárì gọ́ọ̀nà tó ń rú lọ́kàn pé àsìkò sàárì sí wà àmọ́ lẹ́tà ó padà rí pé àsìkò ti kọjá nígbà tó jẹ sàárì tán bóò àwọ̀ ẹ̀rẹ̀ ní ẹgbẹ́ pé àsìkò sàárì kó yá tó gbé sàárì kan mà àwọn ẹ̀rẹ́ dá àmọ́kọ́mọ́ ti rúgbẹ̀ máa wáyé mọ́ ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ alẹ́bínà fi sọ̀láti mọ̀kàṣẹ́ òun nígbà ọgbà alẹ́bínà alàsọ̀rọ̀wáti kí yóò ha fi lóòrùn a máa sọ àsìkò òun ni ó di wà tó wá bẹ́ẹ̀ lẹ́jọ́ ọ̀rọ̀ òfin gbogbo wa ẹlọ́kùn kílẹ̀ pé sọ nípa ẹni tí ó ń jẹ́ pé láti bí àwàdà ọmọ mọ́rọ̀ tó ṣe mọ́ ẹ̀sìn wọ́ ó wá fi mú ẹ débi lẹ́gùn kan ní ààrẹ ọjọ́ láìsọ bá lè mú ni máa fún ọ níye báyìí ìjẹ́ tí ń fà láàrin ara wọn gbèrègbèrè òun náà sì ó sì mú omi náà ó já àwẹ̀ rẹ̀ kí la fẹ́ sọ nílùú arákùnrin bá. àpẹẹrẹ pé ṣètọ́nù sí kú lára wọn lóòótọ́ wọ́n ti ṣètọ́nù mọ́lẹ̀ nínú rọ̀bọ̀dáì àmọ́ ṣètọ́n méjì ni ṣètọ́n rẹ̀ intuwal jin lọ́wọ́ àṣetọ́ àjẹ̀mọ́ àtọmọ ènìyàn àwọn ṣètọ́n tí wọ́n ti máa ń ta àjẹ̀mọ́ ọmọ ènìyàn onílẹ̀-èdè ṣètọ́n tí máa ń sáwà pàwàdà ikú tó bá lè bomi inú àwẹ̀ máa fọ́ ní kaba yìí àwàdà burúkú ni èyí bó bá wọn ṣe onílẹ̀-èdè ṣètọ́n ìsìn kọ́lọ́ ọba kọ́lọ́ àwọn ọ̀wọ̀ wọ́n ní ẹ̀ránkò dábàá jẹ́ pé wọ́n ní ṣàrá tó lẹ́yìn mọ́sánà mọ́sánà kí wọ́n ní ìdájọ́ rákà mẹ́rin pẹ̀lú sálámà kan tí ó ṣe déédé ó ṣe déédé wọ́n ní sàrátù lẹ́yìn mẹ́fìnà mẹ́fìnà irun òru méjì méjì ní tí ẹ bá kí mẹ́rin tó sálámà kan ó ṣe déédé ìsàbùrú gbà lẹ́bì kí lẹ́yìn gbà mí ó di wà wọ́n ní pé ọkùnrin lè jẹ́ ìmọ̀ọ́mù fún ìyàwó rẹ̀ nínú ilé lásìkò tàájù bẹ́ẹ̀ ni ọkùnrin lè jẹ́ ìmọ̀ọ́mù fún ìyàwó rẹ̀ àmọ́ tèmi ò ní fara kíra wọn obìnrin yóò dùn lẹ́yìn mi ìyàwó dùn lẹ́yìn ọkùnrin dùn wájú mi gáàpù sí wà láàrin ara wọn wọ́n lè gbórí ìmú mú tó máa fara ti ara wọn máa já wọ́n fẹ́ jáàrùn mi ọ̀rọ̀ ó bí ọlọ́run kò ọ̀rọ̀ nípa tá a sọ lẹ́ẹ̀kan kí ni ìdájọ́ ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ ayé bọ́ọ̀lù ń sọ then discuss wọ́n gbọ́ tẹ́sì kámà kò wọ́n ti gbé kamọ̀ wọ́n ti rákà alákọ̀ọ́kọ́ ti bọ́ fún wọn ẹjọ́ náà lọ́rù irú mọ̀nà olè fẹ́ fún orí ẹni bẹ́ẹ̀. ẹlẹ́rú àwọn ọmọ ẹgbẹ́ aláìkẹsìkú ni wọ́n ẹjọ́ ń sáwàdà wọ́n sọ̀rọ̀ sí ọ̀rọ̀ àgbà fútbọ̀l tásìkò wọn ti kọjá máa lọ́wọ́ lórí kó tó tẹ̀kínọ́tì ìran tó lábọ́ máa lọ́wọ́ nǹkan lábọ́ máa lọ́wọ́ wọ́n sọ pa fásitì àìpé fásitì lábọ́ máa lọ́wọ́ nǹkan lábọ́ máa lọ́wọ́ tó kárí gbogbo nǹkan ayé kọ́ máa kò bá wa ọlọ́run lọ́yìn rárá ọ̀tí jẹ́rẹ̀tẹ̀ náà láwọn fọ́dù òhèlè à obìnrin àwọn tó wá pé wọ́n rí dípítà rírà bí gẹ̀ẹ́rẹ́ ọkàn wọ́n wà ń bẹ̀ ọ̀tẹ̀rẹ̀kọ́ kọ̀ọ̀kọ́ ìmà tí wọ́n pàdé lórí ìlú mọ́kìrọ̀ lágbìyànjú agbègbè kò sábúrú mẹ́ kó wo fútbọ̀l àmọ́wọ́dé kí ó kó bẹ́ẹ̀ níbi ìrún rẹ̀ obìnrin ní níbi ìrún yẹ́wà tí mọ̀ pé kí ọmọ wo kíbílà ní oríṣiríṣi rírà àti kí ẹ̀mọ wo kí ẹ̀mọ forí kà ipò nípa kí ẹ̀mọ wo kíbílà ní kí la fẹ́ sọ nípa ọ̀rọ̀ hadithi alẹ́bìsọ̀sẹ́lẹ̀ tó ní kí àwọn kan wọn ní yé máa gbójú wọn sókè àbí kí ọlọ́run fọ́ ojú wọn eléyìí bó ni a ṣe fẹ́ kó ó tápọ́ra wọn ìwò kíbílà náà ní ìwọ kan ìwò sẹ́mà náà ní ìwò sẹ́mà báyìí ìwò sẹ́mà ní àbẹ́bìrì kọjá àti ẹ̀mà òsẹ́mà ojú kọ́lọ́ mọ́tò àgbàrí náà yẹn kú ojú ìyẹn kíbla ni kò máa wù ọ́ kán àti kò máa wo bí tí wọ́n fẹ́ fi orí kan lórí sùjúd ṣíṣe ọ̀dẹ̀ kò sí kíbla náà ọlọ́mọdé Allahu ń ọba sọrọ ni àwọn tó bá ti pé ń họra ìmọ̀ràn sí ilẹ̀ pé kí ẹ bá ti akbar ẹbí wọ́n ní wọ́n tún wíṣẹ́ ní ẹkùn wa náà a fún orí ara wa ni ṣẹ́lọ́kà tó járe àwọn òbí wa lọ́tọ́ láìsí àwọn tó wà láyé ẹgbá máa ṣàdúrà fún wa àwọn ọmọ wa náà gbogbo nǹkan lára sítánù tábì lára àná lọ́ọ̀bà nù ọlọ́jà bá mẹ́ pàdé láyé tàbí àmì subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk